في النار السلام عليكم ورحمة الله وبركاته ومنها أن يأخذ كلام الإنسان وأسلوبه الطابع العقلي البحت ويفقد السمة الإيمانية حتى لا تكاد تجد في كلام هذا الشخص أثرا للنص من القرآن أو السنة أو كلام السلف رحمهم الله ننو àwọn nǹkan tí máa ń júwe lílẹ̀ ìgbàgbọ́ òun náà ni àyáhùdà kàlámẹ́lì insan kíyàn ọkàn sàdé máa gba ọ̀rọ̀ ẹnìkan yálà àfáà ńlá kalẹ̀ ni ẹ àbí ẹni tó jẹ́ alákìtìyàn kan. Yala, àbí ẹni tó jẹ́ olùgbárata ẹ̀sìn kan tó wá fìra rẹ̀ sípò ẹni tí ó máa sọ̀rọ̀ nípa ẹ̀sìn kéèyàn máa gba ọ̀rọ̀ rú ẹni bẹ́ẹ̀ wa uslubahu at-tabi' al-aqli al ọ̀nà tí máa gbà ronú kéèyàn náà kàn sáà mọ̀ pé bẹ́ẹ̀ náà ó sì máa ronú nìyẹn wọ̀yáfukudù símọ̀tàl ìmàníyà kó má wàá tiẹ̀ sí àmì ìmánì kankan lára ẹni yẹn lára ìròrí ẹ̀ kéèyàn sì máa gbà bẹ́ẹ̀ lápèjúwe àwọn èèyàn kan ń bẹ tó ṣe wípé wọ́n ti yẹn nìkan gẹ́gẹ́ bíi mẹ́ńtọ̀ wọn nínú àwọn philosophers àwọn philosophers yìí wàlọ́kànnì kàfíràn kódà kó jẹ́ kèfèrí kó jẹ́ olùyapa àṣẹ ọlọ́run tá bá dárúkọ fìlọ́sọ́fà yẹn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ inú ló dùn ẹlòmíì ẹni tó yàn gẹ́gẹ́ bí àríkọ́ṣe rẹ̀ olùyapa àṣẹ ọlọ́run ni ṣùgbọ́n ó fẹ́ràn bí ṣe máa ń sọ̀rọ̀ ó fẹ́ràn bí ṣe máa ń ronú òun náà wá ń kọ́ṣe ẹ̀ bẹ́ẹ̀ òun náà ń ronú bẹ́ẹ̀ láì bìkítà nípa ǹjẹ́ bẹ̀rù ọlọ́run wà nínú ọ̀rọ̀ ẹ̀mí àbí òsì bẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ àdánwò yìí máa ń ṣẹlẹ̀ sí àwọn èèyàn nípa ìmọ̀ nífẹ̀ẹ́ àwọn eléré bọ́ọ̀lù ẹlòmíín lè na ọmọ tó bí pa nítorí ọ̀kan nínú àwọn eléré bọ́ọ̀lù yọ fẹ́rẹ̀ ni wọ́n bá dá akọ rẹ̀ inú ẹ̀ ó bẹ́ẹ̀ nìkan bá sọ̀rọ̀ nípa rẹ̀ tí ò tẹ́ lọ́rùn yọ bọ̀rọ̀ alẹ̀ bẹ́ẹ̀ sì ni ẹni tó fẹ́ kú torí tirẹ̀ yìí olùyapa àṣẹ ọlọ́run ẹni tó fẹ́ kú torí tiẹ̀ yìí ó ń fi etí etí lọ́kùnrin àbí kọ́ gẹrun apá kan kò fi apá kan lẹ̀ ẹ sì rí mùsùlùmí akírun agbáwẹ̀ kódà tó fi dórí ọmọ ilé kí ó ó dà ní tó yà yàn lẹ́nu ẹ̀ tó rẹ́ lómi ti ń kẹ́kọ̀ọ́ lẹ́yìn odi ńlẹ̀ lárúbáwá tí ó tún gbé sórí sẹ́ẹ̀tì ẹ̀ náà Arsenal lòun o kìnnìkan lòun o ń bẹ ní àwọn jámíà ńlẹ̀ lárúbáwá ti ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọ́n ní tá a bá ti rí tó bá ti ń ṣe báyẹn àmì dọ́àfùlì ìmánì ẹlòmíín bẹ ó lè jẹ́ pé olórin kan ni ó mú pé òun láìkì olórin yẹn bí ṣe máa ń ronú lòun ó ṣe máa ronú náà bí ṣe máa ń sọ̀rọ̀ lòun ó ṣe philosophy ẹ̀ principle ẹ̀ lòun náà máa ń lò nígbèsè ayọ̀ ẹlòmíì principle táìsó láàrin òun ni principle ẹ̀ ẹlòmíì principle fẹ́lá òun gba ti principle ẹ̀ máa nà òkè áfíà ẹni ò ní bìkítà pé sẹ́ni tóun fẹ́ mú gẹ́gẹ́ bí àríkọ́ṣe òun yìí séròrí rẹ̀ só gbé òun súnmọ́ tọlọ́hun àbúgbòǹjìnà sí tọlọ́hun hátà látàkàdù tẹ́jìrì fi kàlámì hádà ṣáks débi wípé ọ̀rọ̀ ẹni tí ó fẹ́ máa múlò tó fẹ́ máa kọ́ṣe yìí ò ní rí nínú ọ̀rọ̀ ẹni yẹn atharan lè násùn mí nà Qur'an o ò lè rí ìtọ́kasí kan bọ́ bá sọ ọ̀rọ̀ ọgbọ̀n wákàtí o ò ní rí atharan lè ná nínú Qur'an kò ní sí tọ́kasí kan bọ́lọ̀ ń wí báyìí awi sunna àbíkú ànábì sọ báyìí aw kalami salafi rahimahumullah ẹ sì ní rí tọ́kasí wípé àwọn aṣáájú rẹ̀ nídìí ẹ̀sìn wọ́n sọ báyìí wọ́n sọ báyìí kọ́lọ́n kó bá yọnu sàn ẹ nígbọ́kọ̀ sọ báyìí kò ní sí nínú ọ̀rọ̀ wọn yóò sì múra kankankankankan yóò máa kó ti ọ̀rọ̀ ẹni yẹn yóò máa fọ̀rọ̀ ẹni yẹn wà yóò máa fi ṣe ìṣesí wọn lẹni tí ó bá kún dòru nǹkan báyìí dhahiratun min dhawahiri aw min madhahiri du'afi al-iman tó ẹ̀ sì ti púpọ̀ ń tà ń sìn ẹlòmíì ń bẹ́ lè pákó báyìí wọ́n ní ọ̀dà ah, aago mẹ́sàn-án kí wọ́n tó ṣòwò ẹ̀ wọ́n jókòó kó n sálẹ̀ ráyè jókòó n sáfowájú nílé pákó kọ́láwọn látòlù rẹ̀ kí kọ́ṣàánú wa o má ṣe ọ̀rọ̀ wa látòdìjẹ́ o nítorí yẹ kó o gbé fọ́lọ́hún àtòjíṣẹ́ rẹ̀ àwọn tó ń lọ ń gbé fún nìyẹn. wàmínà nínú àmì lílẹ̀ ìgbàgbọ́ alimagalatu filiktimami bin nafs makalan wa mashroban wa malbasan wa maskanan wa markaba kéèyàn ó máa ṣàṣejù kí náà ń pè ní al-mughalat min al-ghuluw nǹkan méjì ló nídìí ọwá lọ kó mẹ́wàá àṣejù nìyẹn àṣejù nìyẹn al-mughalat fil-iktimam bin kéèyàn ọmọ ṣàṣejù níbi ìmọ̀ ṣàmójútó ara ìmọ̀ ṣàmójútó ara màkálẹ́n yálà nípa nǹkan téèyàn fẹ́ kì bọnu gbé pé wọ́n ṣe àpàrọ̀ yálà nípa ẹni tí èèyàn fẹ́ kì bọ ẹnu wà àbí nǹkan tí èèyàn fẹ́ mu kéèyàn máa ṣàṣejù ń bẹ̀ wà màlìbásàn àbí kéèyàn máa ṣàṣejù níbi téèyàn fẹ́ wọ̀ sọ́rùn wà màsíkánẹ́n àbí kéèyàn ó ṣàṣejù níbi ilégbèé wà màrìkábàn àbí kéèyàn ó ṣàṣejù níbi nǹkan ọ̀gùn gbogbo àwọn tán kàkalẹ̀ yìí Islam ò ṣe léèwọ̀ kéèyàn ó ṣàmójútó kí ni mo fẹ́ máa jẹ kéèyàn ó jẹ tó dáa. kéèyàn jẹ nǹkan tí tó dáa tó ṣàǹfààní wà mashraban kéèyàn ó nǹkan tó dáa kéèyàn ó mu tó dáa tọ́lọ̀ ń ṣe ní halal kò sí láì fi ń bẹ̀ bákan náà wà malbasan kéèyàn ó wọ́n tó dáa kò sí nǹkan tó burú bẹ̀ maskanan kéèyàn ó gbélé tó dáa sèntòbùmọ̀ tí ó jẹ́ kí ṣíṣe tọ́lọ́run ó rọ̀yàn lọ́rùn wà mọ̀ríkábà kéèyàn ó ní nǹkan ọ̀gùn tó dáa kò sí láì fi mbẹ́ tọ́lọ́run bá fún yàn nígbà láàyè àmọ́ ìtayọ àlà ṣíṣàṣejù kéèyàn ó wá ṣàmójútó jíjẹ débi wípé èyàn ó tún ṣẹ lọ́hùn níbi jíjẹ yẹn ẹlòmíì odidi wákàtí méjì kì í jẹun tán ọ̀tọ̀lẹ̀ yìí tí ọ̀kọ́ tọ́lá ọ̀tọ̀lẹ̀ yìí tí ọ̀kọ́ tí ó kàn gbóòórùn ẹ̀ lásán ọ̀tọ̀lẹ̀ yìí tó gbogbo tẹ́wé ẹ̀ òkú sí wọ́n ń ta oúnjẹ ní àbí ẹnìkan yìí náà ni kò wá ní jẹ yọ kàn fọwọ́ bá tètè tètè yókù wọn lọ dànù. هذا والمغالاة الإسراف الإسراف kéèyàn ó jẹ oúnjẹ tó dáa tára nìtì tí ó jẹ kéèyàn ó ṣe jọ́sìn fọ́lọ́run níta ó ṣùgbọ́n ká wá so oúnjẹ diṣẹ́ débi wípé àwọn tí wọ́n ń dáná oúnjẹ rẹ̀ lásán wọ́n wá mílíọ̀nù náà gbà lóṣù lérè kéne yóò jẹ àpò ráìsì kan ni so àṣejù níbi nǹkan téèyàn fẹ́ jẹ wàmọ́ ṣọ̀rọ̀bà níbi nǹkan múmu téèyàn ó ṣe níwọ̀ntúnwọ̀nsì téèyàn bá ti ṣàṣejù bẹ́ẹ̀ malbas aṣọ ẹlòmíì ń bẹ tó bá ti wọ̀ kan lé ní kò tún wọ̀ mọ́ ìjọ kan aṣọ kan ìjọ kan aṣọ kan Islam ò ní amọ̀wọ̀sọ gidi ṣùgbọ́n ìjọ kan aṣọ kan ìjọ kan aṣọ kan adamu galat aṣọ yẹn waste ni kò tún wọ̀ mọ́ ìfowóṣòfò nìyẹn àbí kéèyàn wá ara aṣọ tí wọ́n ní ah, aṣọ yìí èló lè rà pé ọ̀pá kan rẹ̀ hundred thousand ni ó sì ra ọ̀pá mẹ́wàá èyí wà ní aṣọ òun wá dà wọn bá gbé jáde ó dàbí aṣọ ọ̀sẹ́gi ṣé ẹ mọ̀ wípé àwọn tí wọ́n máa ń tà àwọn aṣọ báyẹn náà wọ́n kàn máa ń mọ̀ gbowó lé ni ìyẹn tó fẹ́ fààyàn bẹ̀ náà ni pé à olójú ẹni tó lè máa lo irú aṣọ báyìí kì í ṣe pé ó dáa ṣùgbọ́n kákà lè fi differentiate class pé à àfàwọn bẹ́ẹ̀ ẹ bá mọ aṣọ tọwọ́ yẹn aṣọ yẹn lè má dáa o aṣọ tó wọ̀ yẹn bẹ́ẹ̀ ṣe ń wọ̀ yẹn ten thousand hundred thousand lọ́pàá kan èyí tán fẹ́ fà yọ̀ ń bẹ̀rẹ̀ rẹ̀ kì í ṣe pásọ yẹn ó dáa kì í ṣe pé yóò wúlò hada min al-mughalat fi al-malbas wa markaban wa maskanan ilégbé kọ wa kọ ilé bó ṣe ń kọ ó tún ní kan tó dàwó ó ti rí style mi ká tó lọ wó padà tó bá tún travel lọ léwu tó bá tún restart mi ó tún dé ẹtún wo ẹtún tún kọ́ téèyàn bá wọnú lé èèyàn ò ní fẹsẹ̀ rìn táìsì yóò máa rìn yóò máa múfù yóò máa kí ni gbogbo ibi tó bá ti ń lọ táìsì ni ó máa múfù lọ síbẹ̀ ni ó máa gbé ọ ò ní gbẹ́sẹ̀ mọ́ ni ó gbé ọ lọ sí bathroom ò ní ó gbé ọ lọ sí how the mogalat inú sáré náà ní ògbé ọlọ́nú sáré láti mú kàrà bí wọn bá délé olówó mi pé kí ló lè tó gbogbo ilé ẹrẹ lómi bó tilẹ̀ jẹ́ pé mo ti gbogbo tẹlifíṣàn nù lé gan fi yìí náà tọ̀ gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilé ni tẹlifíṣàn wa ojú mẹ́rin lẹ ní mi ṣe tó ní mi ń pàpọ̀ ni gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilé pátá ẹyọ kọ̀ọ̀kan ó sì fẹ̀ débi pé ẹyọ kọ̀ọ̀kan ó lè jẹ́ pé five million ni wọ́n rà tẹlifíṣàn tí ó wà lẹ́gbẹ̀ẹ́ kẹ̀nẹ́bà ẹ̀pẹ́ ẹ̀rù pé èèyàn fẹ́ jáde ńbẹ̀ ni yóò wà á fi sí gbogbo ibi tí ò sẹ́ni kankan ti wò ń bẹ̀ náà wọ́n gbé gbogbo ẹ̀ bẹ́ẹ̀ láti mú galad ẹyọ kan lásán ó ti gbọ́ bùkátà gbogbo fámìlì mi tábà sì dọ́dọ̀ rẹ̀ ó ní oṣù wo èyí eléyẹ lọ tà kí ni tọ́ba ń wọlé ó tún wo tẹ̀yìn náà ni sọ́bẹ̀ bá dọ́dọ̀ àwọn olówó mi ẹ̀yìn lóríṣiríṣi hada mugalat gbogbo ètò òtò yẹ gan ó ti tẹ́lùmíì kọ́lé ẹ lọ sáwọn new site ẹlòmíì yàrá kan ààbọ̀ yàrá wọ́n wàá fi sakasaka ọ̀rá ní ó fi ṣe wíńdò ní ó fi ṣe ohun àtìyàwó àtọmọ ibẹ̀ ni wọ́n máa gbé tójò bá dé báyìí lẹ́ẹ̀rí tí wọ́n mọ sámọ̀ ọlọ́run sànú wa nìkan ní wọ́n mọ gun òkèlè lọ wọ́n lọ́ mọ nọ parun sórí kìnní nígbà tẹ́gùn bá tún dé yóò tún ṣe gbogbo ẹ̀ bí wọ́n ṣe máa sùn bẹ̀ nìyẹn o. wọ́n ti ra epo ni. sọ ma ṣe. gbogbo èyí tí ó fi tó léhun bọ́ bá fún ẹni yẹn ẹ kàn yọ tẹlifíṣàn kan ẹ lọ ta ẹ kó fún yọ gbọ́ bùkátà ìyá tí ń jẹun ẹgbẹ́ eré rẹ ló sì kọ́lé sí ẹ sì jọ ń kírun mọ́lá sí náà. wà mọ̀rìkẹ́bàn nǹkan gùn ẹlẹ́mìnì ọkọ̀ ọ̀hún tẹ̀ ń wò yẹn hundred million láì ṣe plane ẹ̀rọ pé nínú ọkọ̀ yẹn bẹ́yàn bá tún fẹ́ mutí èèyàn máa mutí bẹ́yàn bá tún fẹ́ sùn èèyàn fẹ́ ọkọ̀ lọkọ̀ ń jẹ́ àṣà lè pè nílé gbogbo oorun tóun nù ẹ̀rọ yàgbẹ́ yàgbẹ́ ń bẹ sí ọjẹ́ bíi inú tó sàásọ̀ kalẹ̀ ń bẹ ìrìn àjò téèyàn bá ṣe tó bá gbọ́ orí twenty four hours lọ́wọ́ èèyàn nínú ọkọ̀ àárọ̀ ò ti ní ọ́ ibi tó wà tó lè lo twenty four hours wọ́n wá sọ fún ọ pé tọ́lẹ̀tì wà èwo ń tọ́lẹ̀tì nù ọkọ̀ sọ̀kalẹ̀ inú ilé lèèyàn ń gbé wọ́n wá ń fẹ̀yìn ó dísìfù ah, ọkọ̀ yẹn hundred million láì ṣe plane so markab kéèyàn má ṣàṣejù lórí nǹkan ọ̀gùn eléyìí kìí ṣe pé àárọ̀ mu ni bá a ṣe aṣọ eléyìí kan ní kútọ́ ẹ̀ka jù wọ́n lọ wá bíi ṣe ọ̀rọ̀ mi sí kan tó wọ́n máa gbé kiri ńgbọ́ ọkọ̀ rẹ tó ń gbé kiri tí ò lè dé lára àbá lára má bínú ẹ̀ ń lọ Ìbàdàn wọ́n ní ọjọ́ yẹn ọkọ̀ commercial bus ní akílódé ọlọ́run ti ṣèkan náà gbòde lára wọ́n rí ọ tó sí bọ́nẹ́ẹ̀tì tóun rọ mí sí ẹ wá jọ yẹn yọ ṣáájú yín débẹ̀ nígbà àwọn tó fẹ́ lọ ṣe nǹkan tó ṣe tó tó ń padà bọ̀ rọ̀lẹ́ wọ́n tó bọ́ lábẹ́ ọkọ̀ tó ti bẹ́ wulẹ̀ tó tó yẹ mọ̀ pé àdánwò lèyìn o kéèyàn ò mọ̀ sí gan-an ó pé ju irú èèyàn kọ́ là ń sọ èèyàn lè ra ọkọ̀ ó lè lọ́kọ̀ méjì ó lè ní mẹ́ta ó lè ní mẹ́rin níbàámu sí bí bùkátà bàbí ọba ṣe béèrè fún ẹlòmíràn lè rí kó ní mọ́tò mẹ́wàá ìyẹn ò túmọ̀ pé ó wáyé mọ́yà ó lè jẹ́ kí bùkátà ló béèrè fún gbogbo ọ̀kọ̀ọ̀kan tó nìyẹn ṣùgbọ́n ẹni tí bùkátà ò béèrè fún téèyàn wá ná owó ànájù lérí nǹkan yẹn náà ń pè ní mukhalat fàtẹ̀jídì yahtamu bil kamaliyat ihtimaman baligha wọ́n ní ẹ̀rọ àwọn èèyàn míì lè ní yahtamu wọ́n sàkólé kan bil kamaliyat ìdágbò ní kamaliyat ó ní nǹkan tó ti pé min dọ̀rùrìyat dọ̀rùrìyat necessity ní tó ti pé kò ṣeé mọ̀ ní ìdágbò ní dọ̀rùrìyat kamaliyat bí ọba sí kò àìsí rẹ̀ ò dín nǹkan kan lọ́wọ́ so ẹlòmíì ọwọ́ àmójútó kamaliyat yóò mójútó yóò sì owó náà lérí ẹ̀ ìtìmáàmà ń bàlẹ́gà àkólé kan tó tó dógóńgó fayanma hindamuhu wayaj adunafsa'u bishara iroqiq minal libas fayanmuk indamuhu indamuhu ẹẹ bimaana gbogbo ẹ̀mí ẹ̀ gbogbo ara ẹ̀ sotí yóò dojú gbogbo ara rẹ̀ kọ àwọn kàmàlẹ́yàtì wàyájì adùnáfsàhù yóò sì máa da ẹ̀mí ara rẹ̀ láàmú bìṣàrọ̀ ìrọ̀kík mìnà libas pẹ̀lú ìmọ̀ ara àwọn aṣọ tọ́lẹ̀ oríṣiríṣi aṣọ tó yẹ pé ẹ̀yàn bá mú lọ́wọ́ báyìí wá ah, níbo ni ti ra àwọn aṣọ ilé báyìí rokic transparent ẹ máa wo àwọn aṣọ tó wọ́n bá wọ́n pọ̀ ń kún ìdá ayé ìgbà kan ni aṣọ kan wọ́n ń pè ní cocaine ṣe é máa sọ kékeré bí ìgbà àwọn bíi artificial feed tẹ́ máa ṣe ń sìn ẹ máa feed tẹ́ máa ń ṣe tẹ́ rọ́bà ni bá a sọ ń ṣe rí nu náà pé nǹkan òkè owó lẹ́la àwọn èèyàn ti máa fi so àwọn aṣọ míì tó wà ní ìsinmi àtẹ́kẹ́ bí jàǹká àwọ̀ báyìí ní orí ẹ bá gbọ́ èyí tí wọ́n rà wàyùzá wekumasikanahu yóò sì yóò zà wákọ̀ masikanahu yóò ṣe lé lọ́yìn jẹgbẹ́nẹ́ wàyùnfik alamuwaal yóò ná ìyálàyà owó wal awqat yóò في هذه التحسينات نبي fi hadhihi tahsinat níbi ìṣe nǹkan lọ́sọ̀ọ́ ṣe nǹkan lọ́sọ̀ọ́ ṣe nǹkan lẹ́wà ṣe nǹkan lẹ́wà yìí débi pé ìtó jẹ́ kúkú gan ọ̀bọ̀n mọ́ lọ́wọ́. wáyà mimma la darurata lahu wala haja àwọn nǹkan wọ̀nyí tó bá pé bùkátà béèrè fún ni ìbádá bùkátà kankan ò béèrè fún nǹkan yẹn yóò kàn fowó ṣòfò síbẹ̀ ni. máa anna min ikhwani al bẹ́ẹ̀ sì ni ó mọ̀ pé ń bẹ nú àwọn ọmọ ìyá àwọn tó jẹ́ mùsùlùmí manihum fi ashadil haja li hadhihi amwal àwọn tí wọ́n ní bùkátà pọ̀ sí owó ó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò ní ràn wọ́n lọ́wọ́ masala níbi tó kọ́lé sí ẹnìkan kọ́lé lẹ́gbẹ̀ẹ́ foundation yàrá mẹ́fà òun ló yọ ló fi lọ. Lo ààbọ̀ yàrá ló padà rí mọ́ nígbà tó mọ́ tán ó fi ọ̀rá sakasaka ó fi ṣe wíńdò tí landlord meeting bá ṣẹlẹ̀ òun náà ẹ̀jọ̀ wọn jókòó nígbà tí wọ́n kọ́ tiẹ̀ tán ó ti ṣe ilé tán wọ́n wá bọ̀ ṣe fẹ́ǹsì ọwọ́ á ní ọ̀dà tí wọ́n lò ọ̀ láìkẹ́ ọ̀ máa ọ̀dà fún ọ̀dà láti London agolo ọ̀dà kọ̀ọ̀kan wọ́n sì ń ta ẹyọ kọ̀ọ̀kan tó bá gbé dé ó wọ́ fifty thousand naira wọ́n ó sì lo ọ̀dà fifty agolo ọ̀dà fifty sí fẹ́ǹsì géètì ńkọ́ wọ́n ní géètì tó wà mẹ́ẹ̀ kan yọ kó ń bẹ̀ o ti ọ̀dà fún géètì ten million níbi tó ti wá ń sọ ọ láàbọ̀ yàrá òun náà ń gbọ́ ọ ǹdọ́ ìsàlẹ̀ nígbà o ti kọ́lé tán tó ṣe everything tán ọ̀dà fifty thousand ẹyọ kọ̀ọ̀kan ó sì ra fifty ẹgbẹ́nu ẹni ẹni yóò bù sẹ́kọ̀ọ́ pé wọ́n ọlọ́run tó mọ̀ àtàlà yìí géètì lásán ó lẹ́nìkan náwó ribiribi sí àti rí ààbọ̀ yàrá kọ́ gan òun ò rí kọ́ irú ẹni báyẹn ìbá dáa fún kó fowó yẹn sànù ọmọ ìyá tí ìbá ṣe pẹ́ nìyẹn bá nígbàgbọ́ inú rẹ̀ lè dùn sí olówó bá bá ní àwọn olè wá fọ́lé olówó ìran dàbà náà kò ní gbèrò dáadáa sí àfẹ́ntọ́ bá nígbàgbọ́ nítorí wípé òun náà ronú dáadáa sírú ẹni yẹn ṣé èèyàn ò máa sun orí géètì ni àbí èèyàn ń sun géètì tó bá di àbí fẹ́ǹsì tó bá di pé ọ̀dà fẹ́ǹsì lásán kọlọ́wọ́n la ṣe ọ̀dà yẹn yóò máa gbáwòrán jáde ni àbí yóò máa àbí kí ni yóò máa ṣe àbí ò ní sí máa láéláé wọn á kàdà so ẹni tọ́lọ̀ ń bá bùn lówó bí status èèyàn bá dẹ̀ ti ń háì sí ni taste èèyàn náà máa háì bẹ̀tẹ̀ tó bá bẹ̀rù ọlọ́run yóò ti máa pòyà padà ibi tó máa ń jókòó sí tẹ́lẹ̀ ọ̀dà no no no ah, mo yẹn yín o bó lẹ sí ń jókòó ní mosque yìí báyìí ibẹ̀ ló náà ń jókòó sí tẹ́lẹ̀ ọkọ̀ ah, ẹ try o ọlọ́ọ̀kí ọmọ ìyá rẹ̀ ah, ń lé bá kí lẹ́yìn kí lẹ́yìn jẹ iná kí là ń jẹ ẹ̀bà ni mo yẹn yín o tí kò dẹ̀ máa run yín nu bẹ́ẹ̀ sì ni ọjọ́ ìbàjú pákọ̀kọ̀ lọ tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tí status ẹ̀ ti ti gbé pẹ́ẹ́lí yóò àwọn fojú rèé náà bóun ṣe wà yìí omi tó ń mu lásán wọn wọ́n dẹ̀ pure omi ẹ̀kan ẹ̀kan báyìí ọkàn five thousand naira kí ló lè tó gbogbo yẹn èèyàn ní kíta pọ̀ di ọmọ mọ́ so wàhákàdà lóòótọ́ bí status èèyàn bá ti ń high taste yóò mọ yóò mọ high síbẹ̀síbẹ̀ tí èèyàn bá ní ma ó tètè máa pèrè ẹ̀ padà máa pèrè ẹ̀ padà èwo ló dé tí bẹ́ẹ̀ yàn lèmi náà ìbáwọn ìyájọ́ ń ṣe eré náà tẹ́lẹ̀ ni ó tètè máa pẹ̀rẹ̀ padà tó o bá ṣe bẹ́ẹ̀ nǹkan yóò gbé ọ lọ débi pé àwọn tẹ́ ẹ jọjọ wà gan òun ní nífẹ̀ẹ́ rẹ̀ òun ní lè ṣe dáadáa owó tó yẹ kó o fi ṣe dáadáa kàmọ̀lìyàtì ló máa ná lé lórí arákùnrin kan ó fẹ́ ṣe ìtọrẹ àánú fẹ́nìkan nígbà wá ṣètọrẹ àánú fẹ́ nìyẹn wá ní dákun o má sọ fún ìyàwó òun o ẹni ẹni kí ló dé òun tó láyé ẹkún ó tún dúpẹ́ lọ́wọ́ wọn náà wípé wọ́n ṣe òun o àwọn ni má sọ fún ìyàwó òun rárá torí pé tíyàwó òun bá lọ ọmọ wàhálà ni nǹkan yẹn ó dà wọ́n ní kí ló dé tí ó fi da wàhálà nítorí pé ìyàwó òun bó bá fẹ́ ṣètọrẹ àánú kì í sábà nífẹ̀ẹ́ sí ẹ máa ṣàlàyé pé ó yẹ kí wọn náà ṣe dáadáa sí ìyàwó rẹ kó tó wá tó máa náwó rẹ síta àpèjúwe ìyàwó òun dà gẹ́gẹ́ bíi ẹni tó jẹun oúnjẹ tó tẹ́ lọ́rùn ó ẹran tó tẹ́ lọ́rùn ó ẹja tó tẹ́ lọ́rùn owó tí ẹnìkan wá dé àti jẹta èmi ò tí ò rí nǹkan jẹ ọkọ wa kọ ọba kú ọwọ afẹ fún ẹni ẹni hundred naira ìyàwó wa ní ha ṣé mo ti mu mírasì ni ṣe bóòlù yóò ṣe jẹun tí ò ní mírasì ọkàn ọmọ rìn mi irú owó yẹn nísìnyí ṣe ẹ ti gbọ́ bùkátà tèmi kẹ́kẹ́ tó lọ fẹ́ lómi ọwọ́ agbowó lọ́wọ́ ọkọ̀ pẹ̀tọ́ ọlọ́run ràn yín lọ́wọ́ kò tí ì yanjú inú ilé kó tó yọ kó wọ́n máa ṣètà ẹ dákun ṣé mírasì ìwọ jẹun oyó ọjẹjà ọjẹran ẹnìkan láti jẹta ìwọ ti jẹ kankan kò tún jẹ́ ó fún ẹni yẹn ó yẹ fún minerals ni wọ́n fún mu kọ́kà má bàa máa rẹ̀ o àwọn èèyàn náà ń pè ní kamaliyat ìyẹn lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wa máa ń náwó lé lórí lẹ́nu tó o bá dọ̀dọ̀ lówó mi yóò ní kò sọ́wọ́ owó tí ó fi ṣètọrẹ àánú yẹn kamaliyat yẹn ni ló ń gbà tí ò lè jẹ́ kó fi ran ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ sì ni àwọn kàmàlíyàtì yẹn bí òkulẹ̀ náwó sí èyí tó jẹ́ kókó ọlọ́run ti ṣe fún so kẹ́ni kọ̀ọ̀kan wa ká bẹ̀rù ọlọ́run èyí tó bá ń ṣẹ́kù nínú tọ́lọ́run ṣe fún wa ká fi máa ṣe àwọn ọmọ ìyá wa ní láǹfààní. máa anna min ikhwan li mùsùlùmí bẹ́ẹ̀ sì ni ẹni yẹn náà mọ̀ pé ó ń bẹ náà ọmọ ìyá àwọn tó jẹ́ mùsùlùmí mani um fi ashadil haja li hadhil amwal àwọn tí wọ́n ní bùkátà pọ̀ sí àwọn owó yìí wa ya'malu hadha kulluhu hatta yaghraqa fi tana'umi wa tarafuhi al-man'iyyu anhu ọmọ ni yóò máa ṣe gbogbo eléyìí títí tí ó fi tẹ̀rì sínú ìgbésí ayé fàmílétè ntutọ́ àtànáhùn ìgbésí ayé fàmílétè ntutọ́ wa tarafuhi àti ìgbésí ayé gbẹdẹmukẹ èyí tó kàn nìyẹn kó sábà gbé gbèsè ayé kọfẹ mọ bẹyẹ bí ń pẹ nìkan bẹ́ẹ̀ sì ni ìṣesí alimanihiyu àni wọn ti kọ fún wa kama fi hadithi mu'adh bin jabal radiyallahu anhu gẹ́gẹ́ bí hadithi afa mu'adh bin jabal kọlọn wa kó ayọ nù sí. lamma bihi nabiyyu sallallahu yaman gbàdánà bí gbèdìdè bí kò sí yemen wà àwùsọ anabi sọ àsọtẹ́lẹ̀ fún fakọọl anabi wa sọ fún pé ìyáka wà tànà uma ṣọ́ra fún ayé fàmílétì tutọ́ tó bá dọ̀hún o fa inna ibadallah torí pé àwọn ẹrú sin ọlọ́run tòótọ́ lẹ́yìísù bil mutana'imin wọn kì í jayé alákatá wọn kì í jayé fàmílétì tutọ́ ẹ fi rẹ lómi sìn kò fẹ́ lè sọ̀rọ̀ dáadáa mọ́ ọlá ló dé bẹ́ẹ̀ ọlá wo ọlá wo ló dé bẹ́ẹ̀ o ò lè fara ro àwọn ọmọ ìyá rẹ mọ́ wọn ò lójú ẹ̀ ńlẹ̀ mọ́ o ò lè assist wọn o ò lè ràn wọ́n lọ́wọ́ ṣùgbọ́n àwọn owó tó máa ná lórí ìranù organize party ná lórí lórí iye tẹ́lómi ò ná lórí ìpápánu. E ó ti gbọ́ bùkátà ọdún kan táwọn èèyàn mi wáyé tó fi deprive ara rẹ níbi ìpápánu yẹn nítorí kébi má bàa pa àwọn èèyàn mi tòtẹ́yìn bá jẹ́ ẹni tó jẹ́rù sí ọlọ́run tòótọ́ èèyàn ó máa consider tọmọlàkejì ó ran àwọn èèyàn lọ́wọ́ ẹni tó kù díẹ̀ káàtó ó fún lóbi jẹ́ kétéèyàn bá rí ẹni tẹ̀sìn báyé kódà kó jẹ́ multi billionaire ẹ̀ lè máa cause ní ní tẹ́ fi fura ni bí ṣe ń ná owó lẹ́sìn mọ́ torí pé kò ní máa ronú àǹfààní tara tiẹ̀ nìkan lẹ́lẹ́mí tẹ́ bá rìn gbà ah, ẹni iná sì sọ pé òun náà kò sí jàǹjàlá náà ni because kó tó kọ́kọ́ ronú tiẹ̀ yóò ti máa ronú àwọn yẹn ah, àwọn yẹn sọ́ba àgbúdọ̀ ṣe nǹkan báyìí fáwọn yẹn àgbúdọ̀ assist àwọn yẹn ní tí ó máa fi ìgbésí ayé ronú nìyẹn kì wá sí pówó nìkan bọ́lọ̀ bá fún yẹn ní mọ̀nà bọ́lọ̀ bá fún yẹn nípò èèyàn ó máa ronú pé bóun ni mo ti fẹ́ fi nǹkan yìí ṣàwọn èèyàn láǹfààní ìyẹn ni ó máa wà lẹ́mí èèyàn kì í ṣe pásọ́nà àǹfààní tààrí èèyàn nìkan ẹlòmíì kò síbi ẹ ṣe bí wọ́n ṣe ẹ̀sà mo fẹ́ wá rí ni wá ọ̀bàjẹ́ ẹ sọ kí ni mo ṣe sà àwa náà ló sọ pé o fẹ́ rí síbẹ̀ ẹ sọ táìmù tẹ́ ra ìhálógọ́ kí ni ó yẹ ká wá sọ o ó kọ́kọ́ lọ rí i secretary tó bá wá rí yẹn yóò wá rí fa rẹ̀ sí pa so tó bá ń pa yẹn ó wà right tó bá wà right so lẹ́yìn ọ̀sẹ̀ kan ó wà sí ah, kí ló lè tó gbogbo yẹn sí àǹjànú ni ọ́ ni àbújá á lè tó báyìí so wá kàdà so nínú ipò ìjọra rẹ náà ń lẹ̀ jáwọn èèyàn ó súnmọ́ anabi sallallahu alayhi wa sallam kò sígbà tẹ dọ́dọ̀ ànábì ẹ bá àwọn èèyàn lọ́dọ̀ rẹ̀ ọ̀kan náà àwọn afáwà tó ti kọjá lọ́lọ́run bá foríjì wọn sheikh abdulaziz bin abdullahi bin baz rahimahullah wọ́n ní sheikh bin baz àwọn tó mọ̀ wọn dáadáa wọ́n ní kò síjọ́ kan tí bàbá fẹ́ jẹun tó dá jẹun fún rẹ̀ rí nínú tírè náà ni gbogbo àwọn èèyàn wà lọ́dọ̀ rẹ̀ náà ẹ̀jọ̀ mọ̀ jẹ bó ṣe méjì mẹ́ta náà lọ ó ti jẹ náà àárọ̀ bí ó ṣe jẹ náà ọ̀sán bí ó ṣe jẹ́ nù alẹ́ bí ó ṣe jẹ́ nìyẹn for years gbọ́n ẹni tí ẹ bá ti wà lọ́dọ̀ rẹ̀ ńgbà yẹn náà ẹ jọ jẹun wọn ò gbóyè tírè ńlá gbogbo yín pátá ẹ jọ jẹ ẹ wúrú àwọn tó odidi àwọn tó jẹ mufti diyaru sòdíyà mufti gbogbo Saudi everybody ẹ jọ jẹun ṣùgbọ́n ẹlòmíì bọ́ọ̀ ta fèlèfèlè níbi tébù oúnjẹ rẹ̀ gan lásán ìyá lè jẹyàn sí i kọ́lọ́n kọ́ la tó rẹ̀ kó kó kún wa lọ́wọ́ gbogbo tọ́lọ̀ ń bá ṣe fún wa ká mọ̀ ríra wa ká sì rara wa ńlẹ̀ fáwọn èèyàn nítorí pé ọlọ́run tó ṣe wọ bẹ́ẹ̀ ó nídìí tó fi ṣe ọ bẹ́ẹ̀ tí ọba wa ń rò wípé bóyá gbára rẹ àbí mímọ̀ ṣe rẹ ọwá kájú ńlẹ̀ ọwá káwọn àǹfààní yẹn ńlẹ̀ fáwọn èèyàn ọwá ń lò fún àǹfààní ara tiẹ̀ nìkan gbẹdẹmukẹ kò sí eléyìí nínú òṣèṣe àwọn ẹrú sìn ọlọ́run tó tọ́ tó abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kí kò ṣàánú ẹni kankan wọn ṣáàlà ọ̀tàlà náà kì fún ní àdàdúró ń bí kí ọlọ́wọ́n bá kí ó fún wa ní àgbọ́lé àwọn àlàyé tí a ṣe kó sì mú ẹsẹ̀ wa dúró lójú ọ̀nà yìí tó tọ́ rahmatuka ya rahman rahim sallallahu ala nabiyyina muhammad sallallahu alaihi wasallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk Hello.